ẹjọ́ ọmọ Yorùbá tàtà tẹ́ ẹ wà ní káàkiri àgbáyé káàkiri orílẹ̀-èdè káàkiri tẹ́ ń wò wá mo kí yín ẹ kú àsìkò yìí ẹ kálẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo àkókò tí ẹnì kọ̀ọ̀kan wá bá wà mo fi àsìkò náà mo fi kí yín ẹ rí i pé tẹ́ bá wò ó èrò pé ẹ rí mi ní orí social media rí láti pé bóyá à ń sọ̀rọ̀ báyìí mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ OPC Ìbà àti Gani Adams nípínlẹ̀ Ọ̀ṣun níbí n tó fẹ́ mú mi dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó fẹ́ mú mi sọ̀rọ̀ jáde lénìí kò ju pé izu Christ tó ṣẹlẹ̀ nílùú Ìkirè níjọba ìbílẹ̀ Eréwọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbí ló mú mi fẹ́ sọ ọ̀rọ̀ yìí torí ọ̀pọ̀lọpọ̀ tí ń wò pé n tó ṣẹlẹ̀ yẹn eh, Ìbà Gani Adams Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá pé kò sọpọ́ọ̀tì Oòduà nation ẹjọ́ ẹ jẹ́ ká wò Ààrẹ Gani Adams wọ́n ti ń bá ṣọ́ọ̀gù ilẹ̀ Odùduwà bọ̀ nísìn ó tọ́dún mélòó tá a bá ní ká wò gan láti bíi twenty eight years ago téèyàn ti ń ṣọ́ọ̀gù pé Yorùbá sá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú káwá nísìn ni ò wá ni ò wá ṣe odò àlejò mọ́ tẹ́ bá rántí nígbà yẹn náà wọ́n tì wọ́n mọ́lé odidi ọdún kan àtòsù mẹ́rin ní ẹ fi tì wọ́n mọ́lé nígbà yẹn lérí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá yìí náà ni ẹ ló wá dìsìn náà wá ní kò sọpọ́ọ̀tì oòdùà nation ta ló gbé oòdùà nation lọ́wọ́ gangan gangan lọ́wọ́ láti ilẹ̀ ta ló ń jà fún àwọn yorùbá láti ilẹ̀ kó tó di pé ojú ìyá rẹ̀ ọ̀nà kakanfò gangan gangan gan kò níṣẹ́ tí kò ní nǹkan kan tí wọ́n ṣe kán tó fi wọ́n jẹ́ ìyá rẹ̀ ọ̀nà kakanfò ni ah, kì í ṣe pé jagun débẹ̀ náà ìfúnlógún ìyá rẹ̀ ọ̀nà kakanfò ni ẹ jẹ́ ká rò ó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn bá fẹ́ máa sọ̀rọ̀ kan máa wọ ọ̀rọ̀ tí wọ́n bá máa sọ tẹ́ bá tiẹ̀ fẹ́ báyàn jẹ́ jẹ́ ká ronú pé ẹni ìjẹ́ tí mo bá tiẹ̀ bàjẹ́ báyìí ǹjẹ́ irú bàjẹ́ báyìí ló tiẹ̀ wà gbáyé táyé bá tiẹ̀ gbọ́ ṣé wọ́n tiẹ̀ máa tẹ̀lé mi pé lóòótọ́ ló tó tí mò ń sọ yìí jẹ́ ká ronú àwọn ọ̀rọ̀ tó wá wáyé nílùú kiri hmm. ọ̀rọ̀ lórí afẹ́jọ lórí àjọ lórí ni o láti bí ọdún mẹ́ta sẹ́yìn ẹ̀yún eh, agboola ògúndáre eh, bàbá kẹ́mi àti abidin ṣèdú lẹ́lẹ̀ àwọn méjèèjì ọmọ ẹgbẹ́ OPC ni wọ́n ti Gani ààrẹ Gani Adams ni wọ́n tẹ́lẹ̀ o ọmọ ẹgbẹ́ ni wọ́n tẹ́lẹ̀ nígbà tí wa akínbáńbí tí bàbá jẹ́ olórí ńgbà yẹn kí baba tó kú ìgbà baba bàbá kú táwa fẹ́ yan olórí mi àbí aṣàgbọ̀rọ̀ yan olórí mi nígbà tí ẹni tó jẹ́ olórí ti kú àwa dífá gẹ́gẹ́ bí ìṣe ìṣe ti wà lẹ̀ yorùbá ifá la máa fi mú ẹni tó bá jẹ olórí fún wa ní gbogbo ipò ifá taba ifá làwa máa ń dá àwa dífá ifá wa mú ọmọ kékeré ọmọ kékeré yẹn àbíyè ogunlẹ̀yà six òun ní ifá mú ibẹ̀ ni baba kẹ́mi ògúndáre agbọ́lá àti ṣèédú abidin lẹ́lẹ̀ ibẹ̀ náà ti fọ́lá ọ̀sùn pé láyé orú ọmọ ilé ló máa jẹ́ olórí fáwọn àwọn ògbà ó àwọn òdìjẹ́ kọ́ ọmọ ilé ìgbé olórí fáwọn bí wọ́n ṣe lọ nìyẹn táwọn òṣègbè OPC mọ́ ti Gani Adams mọ́ náà lọ́jọ́ ìmọ̀rúfù mọ̀rúfù tá a wá ń sọ igan dẹ̀ ní tó ń ṣe OPCI OPCI mọ̀rúfù tó wá láti Kwara State ọ̀gá náà ló sì mú mara tán ṣe sọ́dẹ̀yàn nígbà tó dalẹ̀ tó dalẹ̀ ààrẹ làrẹ lè dànù ni wọ́n ni wọ́n dismiss ẹnu ẹgbẹ́ ló wà lọ dá OPCI lẹ̀ e, ní Kwara ibẹ̀ làwọn bàbá Kẹ́mi yìí èké bàbá Kẹ́mi yìí àti lẹ́lẹ̀ ibẹ̀ náà ti lọ join rẹ̀ náà wá gbé wá sí Ìkirè Apòmù Ìkòyí bí wọ́n ṣe wá bẹ̀rẹ̀ sí dà lórí bẹ́ẹ̀ mẹ́ni kábí àwọn ọba yìí wá pè wọ́n wọ́n lọ yọjú sáwọn ọba <laughs> wọ́n lọ yọjú sáwọn ọba yìí pé OPCI làwọn ọba yìí wá ní àhà èwo tún lọ OPCI rárá o àwọn òfin tí ń jẹ́ OPC àyè táwọn o OPC táwọn ti mọ̀ làwọn ti mọ̀ kò sí tún jẹ́ OPC àyè tó bá yẹ kó OPC lẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ̀sọ́ OPC káwọn ọmọ ìpò OPC nìyí ṣùgbọ́n PCI àtọ́ba akíre o àti akòmo àti tìkòyí o àmẹ́ẹ̀ta wọn láwọn ò fẹ́ ibẹ̀ ti bẹ̀rẹ̀ sí dàrú nìyẹn ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí àtàkì ọmọ OPC káàkiri gbogbo ibi tí wọ́n bá ti rí ọmọ OPC báyìí ní kiri báyìí wọ́n máa àtàkì wọn ni àtàkì wọn àti kò yí wọ́n máa àtàkì wọn máa bá wọn jà ni ọjọ́lé wọn káàkiri láì gbogbo ilé ìdẹ̀kọ́ là ń ṣe gbogbo ilé ìkọ́ là ń ṣe ẹgbẹ́ tiwa tí ààrẹ ń darí ẹgbẹ́ tó létò tó dẹ̀ mọ òfin ni torí gbogbo nǹkan tá à ń ṣe yìí ètò àtòfin la fi ń ṣe kì í ṣe pé ká ṣe jàgídíjàgan kì í ṣe ká ṣe jàǹdùkú la fi ń ṣe so kò síbi tí àdẹ lẹ́ka sí ẹ lọ bèrè lọ́sùn gbogbo Ọ̀ṣun state yìí kò síbi tọ́mọ APC ò sí káàkiri kábàtúndé pò lọ́sùn state gan ká lọ káàkiri gbogbo state káàkiri ní Nàìjíríà ibẹ̀ náà wà tàbá wa tún kúrò ń bẹ̀ a tún wá lọ àgbáyé ní àwọn diaspora tẹ ẹ máa rá àwọn opu ní Ọ̀ṣun state gangan gangan ọgbọ̀n ah, ọmọ ẹgbẹ́ tó wà ń bẹ̀ gan-an a lé ní thirty six thousand members a lé a lé ní thirty six thousand ní mẹ́mbà OPC tó wà ń bẹ̀ lọ́sùn state ní gbogbo state Ọ̀ṣun kò sí local government tẹ́ ẹ dé lọ́sùn state tẹ́ ẹ bọ́ OPC ìlú kọ̀ọ̀kan tẹ́ ẹ dé tẹ́ ẹ bọ́ OPC ẹ jọ àwọn wo ìlú wo lẹ wá dé tán wá gbọ́ fún rìpọ́tù pé ọmọ OPC ló ti lé ló ń ṣe lé níra àwọn ìlú yẹn káàkiri àwọn OPC ti wá ṣe jàǹdùkú àìṣe oníjì páńlé gbogbo nǹkan ti wá ètò ètò ètò ètò ètò ètò ètò ní àwọn OPC yìí àwọn náà dá wàhálà alẹ́ àwọn náà ń fa wàhálà kiri o kì í ṣe ti ọ̀rọ̀ Oòduà nation o àwa gangan gangan ààrẹ Gani Adams gangan gangan oòdùà nation ni o bàbá gangan ló ti gbé oòdùà bọ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀ tó ti ń jà fúnra yorùbá láti ilẹ̀ pẹ̀pẹ̀ kó wá sáyẹ̀dì sí nǹkan wá sọ pé kò sọ́pọ́tì oòdùà nation mọ́ o kì í ṣe bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ wà ní diaspora káàkiri àgbáyé tẹ́ ń wò mí ní dídí àsìkò yìí ẹ wò tẹ́ ń sọpọ́tì wọn pé ààrẹ Gani Adams kò sọpọ́tì Oòduà nation o irọ́ ló wà ń bẹ o kò sí ní tó jọ ok wọ́n ṣe rally Oòduà nation lọ́sọ̀gbọ̀ ní last week Saturday Saturday tí ò sẹ́ni tó kò sẹ́ni kankan tó dí wọn lọ́wọ́ o kò sẹ́ni tó tákù wọn o wọ́n ṣe successful ẹjọ́ rally tí wọ́n ṣe lọ́sọ̀gbọ̀ ó ṣe wá le kan ó sì wá díjọ́ kẹrin rẹ̀ wá ní ẹ̀wọ̀n sọ ní kiri ṣé rally náà ṣe ń kiri tán lọ support wọn tán lọ attack wọn ni ẹ̀yin náà ẹ jẹ́ ká wò náà ẹni tẹ́yàn máa ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa wò ó sẹ́rálì náà lọ ṣe níkiri yẹn ni tán sọ̀pọ̀ tán tán takù wọn tí wọ́n tán Òṣogbo náà ti sẹ́rálì Oòduà nation o kẹ́lẹ́ bá a mọ́ o Òṣogbo náà ti sẹ́rálì Oòduà nation o tó tẹ̀ lọ successful tán lọ kódà tó tán dọ̀dọ̀ kábíyèsí àta ọjà tó tẹ wọ́n gbà tó kí wọn tó ṣe gbẹ fún tó ṣàdúrà fún wọn wọ́n wá lọ sí wọ́n wá kẹrin wọ́n lọ dá wàhálà lẹ̀ níkiri wọ́n wá sọ pé Oòduà nation àwọn opci ní o opci tán pera àwọn opci àwọn ní o àwọn náà ń dà lúrú táwọn kábíyèsí mẹ́rin láyé dẹ̀ sọ pé àwọn ò fẹ́ wọn àwọn ò fẹ́ wọn o àwọn kábíyèsí dẹ̀ àwọn ò fẹ́ wọn nana gbà nígbà kí ìdí so ẹwọ ọmọ ẹgbẹ́ àwọn àwọn náà tán pa báyìí so ti ọmọ ẹgbẹ́ àwọn náà tán pa náà lọ ká mọ́ ibi títí ń ṣiṣẹ́ ibi iṣẹ́ rẹ̀ ní gáràjì náà lọ ká mọ́ tó sùn síbi iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ká mọ́ náà fi pa o náà fi pa mọ́ bẹ́ẹ̀ o tó ti yé yín tó gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí wọ́n kàn di gbé bíbà pé wọ́n ń bá yẹn ló kọjá ẹni tó ti yé yín ẹ̀yin òjò òjò òjò hẹ́n òjò yẹn táùtù ni o tọ́ọ̀gì ni ọmọ ìgboro ni òun ló gbà wọ́n wọlé síkìrè ńgbà yẹn olùgbà wọlé na náà òjò olùgbà wọlé síkìrè sí ẹ̀bá nígbàgbé náà ẹ̀rí òjò tí mo ń tẹnu mọ́ yẹn torí nǹkan kan wà mo fẹ́ rántí pa òjò yẹn ní nǹkan tí mo fẹ́ rántí pa òjò yẹn òjò ń tiẹ̀ òun àti àbákẹ́mi yẹn wọ́n jọ wà ní àti lẹ́lẹ̀ wọ́n jọ wà ní tí nǹkan tí mo tọ́ọ̀gì ọmọ ìgboro ni tẹ́ ẹ bá rántí ní táìmù yìí bóyá nínú ọdún yẹn ni tí wọ́n lé kábíyèsí akire kúrò nínú ààfin nígbà yẹn tí gómìnà fi rọ́dà àwọn sójà lọ síbẹ̀ òun ló lé kábíyèsí kúrò láàfin o òun ló lé wọn kúrò àti bàbá kẹ́mi gbogbo ọjọ́ lọ ní ọ̀fi lé kábíyèsí kúrò nígbà yẹn fáwọn òtí ẹ̀fẹ́ pọ́ torí pé ó ti lóò sọ́pọ́tì opci wọn ní wọn fi lọ lé kábíyèsí yẹn kúrò wọn wá lé kábíyèsí yẹn kúrò ní gọ́fúnà sẹ́ńdì àwọn sójà wá òjò yẹn ló gbàgbọ́ lọ́wọ́ sójà tí wọn fi dáná sun mọ́tò sójà ìjọ yẹn òjò yẹn ni o àtàwọn bàbá kẹ́mi àtàwọn bàbá kẹ́mi àwọn ní o àwọn ní ṣe ń tán ṣe yẹn o àwọn ní o wọ́n sàn wá náà kan ba orúkọ ààrẹ jẹ́ ni kò sí nǹkan ààrẹ Oòduà nation ààrẹ ló ní ààrẹ ń ṣe lọ láti ilẹ̀ ni kò dẹ̀ dẹ̀yìn tó ti yé yín tí Oòduà nation bá dúró dẹ̀ máa dúró inshallah tí ò sí nǹkan tó lè yẹ ẹ̀yin èèyàn tẹ́ wà ń dà súra ẹ má jẹ́ káwọn kan máa parọ́ kan kan máa kẹ́yìn náà máa fọ́lò wọn ṣé àwọn kò social media anybody lè bọ́ síbẹ̀ kó ṣe ń tó wù ú kó sọ̀rọ̀ ọ̀gbẹ́ hàn wọ́n sì mọ̀ pé àwọn ìlú asáwùdí wọ́n sàmà rí mi ṣá náà ni ẹjọ́ kì í ṣe yẹn o lè làwọn afẹ́ ṣe mi Oòduà nation yìí ọ̀rọ̀ ààrẹ ló ń ṣe bọ̀ láti ilẹ̀ ẹ má tẹ̀lé nu bó ṣe jẹ́ nìyẹn àwa ni à ń ṣe Oòduà nation lọ ni o a sì wà lẹ́nu ẹ ni o a máa ṣe délẹ̀ lérí ni Oòduà nation yẹn ó máa sojú wa so ti yé yín ẹ má jẹ́ kẹ́nìkan parọ́ fún yín ẹ má jẹ́ kẹ́nìkan